tẹ̀sí dining o wá dúró o wá tọ́jú bíbí ẹ́ last time tó ṣoúnjẹ a sọ fún ẹ pé òkè o ti pọ̀ jù bẹ́ẹ̀ only for you to now cook this one ló tiẹ̀ tó wá fi iyọ̀ sí rárá rárá rárá o gbé kó oúnjẹ sílẹ̀ sí dining o wá ń tọ́jú mo mọ̀ pé òògùn ọ̀dùn yẹn lọ láyé ẹ lẹ́yìn ká tọ́jú ká tọ́ ẹmu kí gbogbo ẹ máa rin ṣe bí gúgúrú di èṣù gbogbo nǹkan tó bá ẹ láyé ẹ òjò yẹn lọ wàá bá mi bẹ̀ kí ni mo fẹ́ ṣe tí mo fẹ́ fi tẹ̀wọ̀ ọmọkùnrin lọ́rùn tí mo tún sí oúnjẹ oníkan iyọ̀ pọ̀ ju mo tún just this time around. ẹ ẹ mo ṣe kí ọmọkùnrin tí lójú mi sí tàbí orí táwọn bá gbé táwọn ló gbé mọ́ ilé yìí. sẹ́kítírì lásán ló ṣe oúnjẹ tó dùn báyìí lásán lásán sẹ́kítírì lásán lásán ló ṣe oúnjẹ tó dùn báyìí imagine kí n má lè jókòó sílé ara mi kí n jẹ oúnjẹ aláyọ̀ báyìí. Ah. ah, ah. Bye, Joe táwọn àgbàlagbà fi sọ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọ́kọ́ yọkọ̀tọ̀ ọlọ́mọ ló ní wàhálà ṣé bí sẹ́kítì ló ṣe oúnjẹ báyìí ah mo ní láti wá nǹkan ṣe sọ́rọ̀ ara mi. kéèyàn níyàwó nínú ilé kó má lè ṣe oúnjẹ tó dùn síyàn lẹ́nu ah mo sọ́ọ̀rì gan màá wá lọ síta ń bẹ̀ yẹn màá lọ máa ra itri. ìwọ eh, náà máa ní láti tẹ̀kẹ̀ easy pẹ̀lú mi ó ṣáà sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. ilé ọkọ ni ilé ẹ̀kọ́ so èmi ló ṣe yẹ kí n máa kọ́ ẹ ní nǹkan tó yẹ káwọn ọmọ mi ẹ̀ kan ti kọ́ ẹ nílé yín wá. ṣó wàá le tó yẹ kó tún máa rán mi sílé ní báyìí ẹ eh, ok pátápátá ẹ máa dẹ̀ lọ sí catering school máa lọ ẹ̀rọ máa fi mọ́ mú ṣe máa máa sóúnjẹ fún ẹ. ìwọ o fẹ́ lọ sí catering school kó lọ century kan ní catering school mo fi lè forí mi bẹ́ẹ̀ tẹ̀ o ò lè change. ṣébè yẹn nínú náà ni mo ṣe wá works tó ni at least mo ṣáà try nínú ilé mo ṣáà ń ṣe oúnjẹ ó kàn lè ní kan má díẹ̀ díẹ̀ nínú wá take time ẹ láti fi jẹ́ kó yé mi ni. ọ̀rọ̀ àgbà ni mi ò fẹ́ kó ṣe mọ́ ẹ lára wọ́n lẹ́ni tó lọbẹ̀ òun ló lọ́kọ ẹni tó lọ́mọ òun ló ní wàhálà ṣọkọ yọkọtọ̀ ṣódìgbà tí bá bọ́ síta tí mo lọ gbéyàwó mi wá sínú ilé fún ẹ ṣáré máa balẹ̀ ńgbà yẹn. wà á gbéyàwó mi wá sínú ilé ẹ ṣó ti wá lè tó èkó gbéyàwó mi wá sínú ilé mi. ó ń bá ẹ lọ. iṣu tí wọ́n bínú lọ ni má fèmí nìkan sílẹ̀ sínú ilé yìí náà. se ìrẹsì kí lè bóun dín ata díẹ̀ sí lóòótọ́ mo try best mi o mo dín ta yẹn àmọ́ nígbà tó máa fi taste ẹ̀ báyìí gbogbo agbárí ẹ̀ báyìí ló pọ̀ ata ti pọ̀ jù ṣorí láìsí yẹn náà kọ́ ó tún wá jí mi iyọ̀ tún wá já ah! mi ti ẹ̀mọ̀ gbà tèmi gan tọ̀ wò tí mo tọ́ ata yẹn wò lóòótọ́ fúnra mi gbogbo agbárí mi báyìí yóò kó náà ni ọ̀rẹ́ mi ṣé mo ṣe máa máa wọ ní ìrèlè ìgbà míì ẹ̀yìn má má jẹ́ kójú tì mí. ní sùúrù má sùn kún mọ́ ah. wò ó ìwọ náà mọ̀ káwọn àgbà ní tí bàbá kú bàbá náà ló ń kú ṣó tọ́ báyìí sẹ́ ara nǹkan ti máa ń sọ fún ẹ láti kékeré nìyẹn wà ló lè gbégbá o ò lè gbáwo o ò lè gbomi kaná o ò lè ṣe nǹkan kan ṣó tọ́ àbí ó tán báyìí tí n bá sọ fún ìgbà ìwà lẹ́nu mìíràn ṣé kò wá délé báyìí nígbà tó dẹ̀ wá délé tán báyìí sìn ṣé kò ń ṣe tìjú àwọn méjèèjì ní sùúrù ọmọ èmi rò pé ọgbọ́n kan wà tá a lè dá sí sórí gbogbo ọbẹ̀ tí ọkọ ẹ bá máa jẹ nínú ilé pátápátá máa máa bẹ́ẹ̀ ṣe. irọ́ ni bẹ́ẹ̀ ni tèmi àtọkọ mi máa máa jẹ báwo ló ṣe máa ṣe bọ́ sórí ọgbọ́n kan la máa dá o tọkọ ẹ bá ti lóun fẹ́ jẹ́ fọlé ni àbóun fẹ́ jẹjà tútù ìwọ kò pè mí lórí aago ibikíbi tí wọn mọ máa ló ni màá bẹ́ẹ̀ sẹ́ bóyá máa gbà lọ́rùn ní tìrì lọ́lẹ̀ sínú kí custard ìwọ kò máa gbé sínú basket bóyá ẹ bó jẹ́ fọlọ́ mara lé lórí wàá fi bò ó wàá dẹ̀ sọ fún ọmọ bí olóòlọ́ ta ni àbó lọ ṣe nǹkan kan ṣó ti yẹ in any way ṣá màmá bẹ́ẹ̀ ṣe kí wà tọkọ ẹ ṣá máa What can I even do without you? Obìnrin ti tọ́. Dúró tí wọ́n náà. Ní báyìí, mo wá inú mi ẹ̀ṣẹ̀ wá dùn láti lè dáná oúnjẹ fún ẹ. Ṣé kí n sáré lè gẹ́ẹ̀tì kankan tó máa jẹ? Ṣojú noodles tó fẹ́ sè fún mi lọ́nà. Ṣé wá ń yàgò mí sìn? Wá ṣàbámi fífẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ náà sórí mo tún wá ro nǹkan kan pé bí ọkọ mi ṣe bínú jáde lọ láàárọ̀ yìí tó bá máa fi dé lálẹ́ sábàlẹ̀ sáré work out something bíi ẹ̀gúsí àtẹ̀fọ́ cricket. anyway no problem jẹ́ kí n tètè máa lọ bí amọ̀kànlé bá ẹ ṣe bí a bí ẹ̀fọ́ ẹlẹ́gúsí kan kò yẹ àmọ́ kinní kan ni mo fẹ́ sọ fún ẹ tó bá ti ń gbowó oúnjẹ báyìí ìlú ọmọ deliver ẹ fún hmm. Hmm, ẹ òkun o ti láìkọ ojú ẹ má wòrè màmá pín sí méjì. gbogbo ẹni mi ò rojọ́ o torí èmi kọ́ ni mo bí ẹ èmi dẹ̀ kọ́ mo kó bá ẹ. ókè mo ti gbọ́ màmá máa ṣẹ́tù. jẹ́ kí n tètè lọ ṣá. o ṣé ọ̀rẹ́ mi. má pè é bóyá wàá bá mi fi edé náà sí so níyì lọ́wọ́ tẹ́lẹ̀ ló wọ́n you for mi. so nǹkan tó ń ṣe láti sọ fún mi sí ni pé oúnjẹ yìí dùn. tó bá ti ń fún mi ní oúnjẹ àdídùn báyìí tẹ́lẹ̀ kò ní máa sí wàhálà kò ní máa sí ìjà wọn náà rí i pé ìṣọwọ́ gbélé mi lẹ́nu ọjọ́ mẹ́ta á tún wá yàtọ̀ á lé kan sí. <laughs> ọmọ ọdún bàríkà ló bá wa dé fún wa. àmín irú mọ̀ pé tí èèyàn bá jẹ oúnjẹ aláyọ̀ àbí ọmọ aláyọ̀ àbí ọmọ alálùbáríkà àbí ọmọ ọ̀dùnnú bí dáwà jọ ẹ lójú. Kúnlé mo wà pẹ̀lú ẹ̀. Ṣé ti wedding Ìjẹ̀bú? No, èmi àti Ìjẹ̀bú gan ti sọ̀rọ̀ initially. Ẹ o mọ nǹkan tó ṣẹlẹ̀, o mọ nǹkan tó ṣẹlẹ̀. Sórí ibi tí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé. I need láti assist ẹ kò yẹ ẹ ẹ so jẹ́ ká fi ìpàdé yẹn sí ìrọ̀lẹ́ àti kébi wá bá ẹ nírọ̀lẹ́ so ká lè sọ̀rọ̀ bẹ́tà òun sọ̀rọ̀ tá a lè sọ lórí fóònù ìjẹ́bú òun ṣèyàn bẹ́ẹ̀ àwọn ọmọ iye ọdún tó fi handle kámẹ́rà ni no no no no no no òun ṣèyàn bẹ́ẹ̀ òun ṣèyàn bẹ́ẹ̀ ẹ ẹ so jẹ́ ká ríra ńlọrọ̀ nírọ̀lẹ́ èmi máa wá bá ẹ nírọ̀lẹ́ máa wọrí so kò ń sọ̀rọ̀ lórí fóònù all right Go down. ṣe. Yeah. Ọ̀gá àwọn ilé ẹ̀kọ́ yẹn sẹ́nsì ìtì. Ẹ ẹ sáré lọ ìzọra mi ni. Ṣé kí ló máa ń gbóúnjẹ yín wá? Oúnjẹ? Oh, Nà mo ti wà ókè. Ṣé kò sí nǹkan kan? No, kò sí nǹkan kan. Ọ̀dẹ̀ ṣú ọ̀pẹ̀ mi ṣe yìí. Ah, ẹ ṣe kẹ́ láíláí. Ṣé o lè ṣe mí ṣá? <laughs> No, no, no, no, ṣe mí o. <laughs> don't think too far ó ṣe bí mọ́ ó ṣe gan ọlọ́run á nífẹ̀ẹ́ wọn náà. Nichols, Nichols ọ̀rẹ́ mi. Ah, ah, ẹ ká sọ ṣe wà pa ẹkújọ mẹ́ta ìjẹ mo bá nìkẹlẹ. Ah, wọ́n ti jáde. wọ́n náà dẹ̀ ló sọ fún mi pé kí n máa kú báwo ni nìkẹ́ ṣe wá ń ṣe báyìí rò lówó. ṣé kò sí o. ó lóun máa àbí ó rọyìn sílẹ̀ fún mi. bóyá èyí náà sọ pé ẹ ń bọ́ àgbà wọn kan nínú olùbàdì báyìí iye eh. àwọn gbèsè lẹ̀. onílẹ̀ ẹ bọ àwọn iṣẹ́ kan wà tí wọ́n rán sílẹ̀ wọ́n ní tẹ́ bá ti fẹ́ máa wọ́ ọmọ ẹ láàrọ̀ láàrọ̀ wíkẹ́ra máa fi omi díẹ̀ díẹ̀ sí i àǹdẹ́ wọ́n ní iyọ̀ tó wà nínú ẹ̀ ó ti wá òkè pé ká má fi yọ sí wọn ó ti wá òkè lára nǹkan wà eh, nù ẹ tí wọn ní àwọn dí síbẹ̀ lọ́tọ̀ eh, ìlú dúró wà nù yẹn. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kan àmọ́ èmi náà máa tún pé èmi náà máa dẹ̀ máa rí i eh, ẹ ṣe ẹ ṣe kan ni. ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ẹ take ẹ ṣé o. kéré nídìí ẹrù ẹ̀ but àwọn àwọn tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn àna ẹ̀ ni tí àwọn àna ẹ̀ tó bá ní pé kò ṣe nǹkan kan tí ò bá ń ṣe ìwọ ló máa fògbọ́n ṣe o nítorí kókó nǹkan tó jẹ́ àrùn náà kò ju nǹkan wípé wọ́n ti dìyà wọ́n ti di bàbá jọ anything tó bá máa bá wọn sọ mo fẹ́ kó fọpọlọ sọ̀rọ̀ ẹ kò ń ṣẹ̀bi èmi náà ṣọlá ni ó máa ń mandate pressure mi ni nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. àdé pressure wo ni ṣọlá fún ẹ tó pọ̀ jù wú àti ṣọlá ìṣá wo ọ̀rẹ́ ebi pa èmi o ẹ wò ó ta ló wà bẹ́ẹ̀. kí n jẹ kán fún ọ lóúnjẹ èmi ò jẹun. kí ló dé ibú débi pa náà. ẹ bí pa mí ìwọ màá délé kí n tó jẹun. Ah! kò mọ̀ pé ọbẹ̀ ṣọlá dìgbà pé adé oníṣòro díẹ̀ ọ̀rọ̀ àfún ẹ lálàáfíà kí ni problem ẹ pẹ̀lú oúnjẹ ṣọlá oúnjẹ ṣọlá yìí and God so good ó dìídì ṣe introduction ó ṣe engagement ẹ ṣe wedding tó bá jẹ́ pé o kàn rí lórí ìrìn o gbé wá sílé ni màá sọ pé bóyá o ti ru ẹ̀fọ́ fún ẹ̀jẹ̀ àbó ṣe nǹkan mí fún ẹ̀jẹ̀ kí ló ń ṣe é wọn á ní kó jẹ́ wúbì kan wà láàfin tó bá dé lọ́dọ̀ ṣọlá is it composting? àwa náà níyàwó àwa náà ní family now bẹ́ẹ̀ ló wá sílé mi lọ́jọ́ kan tíyàwó mi dáná oúnjẹ fún ẹ tó ní rárá ò jẹun ṣé o mọ̀ pé ló fi yọ oúnjẹ yẹn sílẹ̀ indirectly or directly ń jẹ́ kí n mọ̀ pé oúnjẹ ìyàwó mi ò lè dùn mi ìdẹ̀ mọ nǹkan tí ìyàwó ẹ fẹ́ ṣe tó fẹ́ ṣe tó fẹ́ dáa tó ti dúpẹ́ ìyàwó mi. sori oúnjẹ sọlá ó dàbí ọ̀rọ̀ gbẹ̀ngà ni ó ní téèyàn bá sọ míìnù ó parí ìbèrè lọ́wọ́ onítàn ó lè yín mú àmọ́ ó sọ fàánú dandan yóò padà dùn onítàn òun gbọ́pẹ́ bóyá mi ò lè mí ìṣẹ̀lẹ̀ láìláì kò síbi tí mo lè wà àfi kí n délé kí n jẹun jẹ sọlá. adi wọn ní dán wò ló bí ya ọkẹrẹ mi ò kọndẹ́mù ìyàwó ẹ o hmm. mi ò dẹ̀ wá lérí o àmọ́ gan ní àfíjí wọ́n ní ròyìn máa ń kà fojú bá jẹ́ kí mi fún ara mi fojú ara mi rí kí n dẹ̀ jẹ́ kẹ́nu mi bá. kò lè ba lójijì. kò lè ba lójijì. ẹ jẹ́ ká fi lẹ̀ kọ̀ọ̀kan náà àyè máa délé. ìdílé ọ̀rọ̀ mi ò jẹun àdélé ilé kòkó ń tàbí. ìwọ jẹun à. ẹ jọ ta ló wà mẹ. báwo dé ní àwòfà ṣóri gbogbo àwọn ọbẹ̀ tó máa ń bá mi sì ni tí ọkọ mi bá tẹnu bọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní kó jẹ a máa wojú mi báyìí a máa kó jẹ a máa wojú mi báyìí a máa kó jẹ ó wá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà díẹ̀ tí òun gbélé tẹ́lẹ̀ ó ti ń gbélé sìn á dúró sílé tó bá ti wá ń ṣe àdúrà yẹn báyìí láti inú mi màá máa bẹ́ẹ̀ transfer àdúrà yẹn màá máa transfer ẹ̀ padà sí ẹ inú mi kàn ń dùn ni inú mi kàn ń dùn ó ti bá mi tó lé mi ó ti mú lé ró. ṣọlá ká máa dúpẹ́ fọlọ́run pé improvement ti wà inú mi ò bá dẹ̀dùn tí wọn náà bá wá gba training lẹ́ẹ̀kọ̀ọ̀kan màá máa wá màá máa wá màá máa wá fún training màá máa wá with time máa wá wo ọ̀rẹ́ mi mò ń kánjú wọlé kó jókòó kó o fi jókòó lẹ̀ mi wọlé mo kàn ní kí n sáré wá rí ẹ náà ni sórí ó ní pátí kan tí mo ní ní ìrọ̀lẹ́ yìí mi ò lè ní jọ́ọ̀rì kankan tí mo lè mọ̀ mo wá wò tí mo wò sí pé tálẹ̀ nìkan tó kù tí mo lè sára bá o ni mo ṣe wá bá ọ̀rẹ́ mi. ṣé jọ́ọ̀rì ló wá ń bọ́dẹ̀ báyìí. jọ́ọ̀rì ni mo ní ìdí báyìí. jọ́ọ̀rì ló ń bọ́dẹ̀ báyìí ok ṣé kí n bẹ kó àwọn ẹgbà nǹkan kan yẹn. àwọn rings bangles máa ń wá wá náà ṣé wàá rí chain ẹ̀kan tó thick báyìí. ẹlẹ́ja yẹn. pẹ̀lú pendant ẹlẹ́ja yẹn. jẹ́ mm-hmm. ń gbé gbogbo ẹ̀ wá kó pick nǹkan tó bá fẹ́ ẹ̀ ibẹ̀ yẹn wọ́n gbé wọ́n gbé lẹ́nu. mi ì rí lè mọ ìfọ̀fẹ́ ń bẹ̀ o. Ah, kó o mọ bó ṣe wù ẹ́ ẹlẹ́ja yẹn ibi ìsàlẹ̀ ló wà ṣé ìwọ ni mo fẹ́ máa kó góòtù lé lọ́wọ́ ni gbogbo ẹ̀ ṣàgbé lọ wo gbogbo nǹkan dìde yín dìde yín kí gbogbo ẹ̀ fi ṣe kó dìde máa dìde ẹsẹ̀. ìṣèlú ìwọ nílé ìkọ ọ̀pẹ tó bá ti lè tó fẹ́ lò tán ah, tó máa ti dé láti pàtí yẹn láàárọ̀ bàbá ẹ̀ gbogbo ètò kù mú bẹ́ẹ̀ mú nà ṣùgbọ́n kò sí ọ̀rẹ́ mi kò sí ọ̀rẹ́ mi ṣe o ṣe o ṣe o ṣe o. pẹ́ mo ní pẹ́ mo ní pẹ́ nínú mi sẹ jọ ọmọ eh, a ní láti wá nǹkan tí ẹnu máa jẹ náà ká tó <laughs> kò yẹ àbí tí wàá sọ ẹyin irú oúnjẹ wo ló ṣe sílẹ̀ fún mi náà. Eh, ah, that's good irú ọbẹ̀ wo. <laughs> alright o ṣe and then mi ò mind tí ó bá ní ẹ̀fọ́ nínú. okay okay okay thank you very much yeah i miss you too All alright alright o ṣe bye. Mm. file àwọn gàgà base production lele. okay wọ́n ní kẹ́ báwọn treat ẹ̀ pé àwọn máa padà wá lọ́la. ẹ ah, eh, kò sí problem kò sí problem bí o máa padà wá gbé in another two or three hours time máa ti true pẹ̀lú ẹ. all right. yeah. ẹ need anything. no no no thank you. ọkùnrin tó là ń dò kọ ìyàwó ọ̀lẹ̀lẹ̀ ló dojú. báwo ló ṣe kọ́ di ẹ̀. ó ní òtú iye mómi iye rẹ̀ rọ́jà yàtà o ẹ má dẹ̀ lè ríra o. ẹ ẹ tó ti tẹ ìjọ ìjọ ìjọ ìjọ ẹ ṣàkókò fẹmi lówó ọbẹ̀ náà kẹ tó máa kọrin Orlando tí bá wa lọ sọ́jà tí mo dé ẹ wá kọrin ẹbí ní south ẹ báyìí. alright owó wà nù wallet mi lẹ́gbẹ̀ẹ́ bedside. yẹ ẹ star ni ẹ. èmi ṣọlá ṣọlá. Ah, ah àǹtí ṣe wà pa wà pa o <laughs> ẹ jókòó ṣọlá ṣọlá ṣé kò ti kárí ni. ìwọ náà kú mọ̀ pé àbúrò mi fẹ́ ṣe wẹ́ẹ̀dì gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ fún un mo ní kí wọ́n má bàa jí gbé ni mo ṣe wá ń kó wá sọ́dọ̀ ẹ òun ni mo gbé wáyìí kó bá mi kún ọ̀ràn tí mo ti gbé wá yẹn. Oh, ṣé wọn bá iná rí báyìí ẹ jẹ́ kí n lọ bá yín kíkẹ́ my dear excuse me. ẹ kú ìgbàdùn ọmọ fún wa ọjọ́ àpò láyọ̀. àmì o. àbẹ́yẹ náà ń ṣe kòrò àkàrà kò jẹsẹ̀ mọ́. ṣé ẹ̀ náà kún wa ń bẹ̀. káwá jàǹtìrìtì. kí ni ká fi ṣe yín lálejò báyìí. onídìí ó ń lọ sídìí kan ni kí tó gbọ́dọ̀ ẹ wá oh, láti wá gbé kinní yẹn fún ẹ. ẹ jẹ́ kí yín lẹ́sẹ̀. ó dàbọ̀ mọ́ ẹ káàbọ̀. Hmm. Sweetheart. Eh? Kí wá lọ sọ́jà yẹn báyìí sí ni àbí? Ẹ ẹ mo ti ní kó lọ tẹ́lẹ̀ bọ̀ kí ni ìtumọ̀ nǹkan tí àǹtí yẹn gbọ́. àbúrò wọn fẹ́ ṣe wedding ní next month so ó dà pé ilé wọn wà kò safe fún gbogbo àwọn ẹrù ìyàwó yìí so wọn ní káwọn máa tọ́jú ẹ̀ sọ́dọ̀ mi. ó dẹ̀ dà o that's good it's a good idea ó wà lórí um, bedside cafe. ok ẹ jẹ́ kí n tètè lọ sọ́jà. wọ́n ń ṣe ọbẹ̀ fún ẹ lóòótọ́ ẹ́ sọ ìyẹn ní pé gbogbo ọbẹ̀ tó ń fún mi jẹ kò ń ṣèwọ ló ń ṣe. ṣọlá ìwọ kọ́ ló ń ṣe ọbẹ̀. èmi mò ń ṣe èmi mò ń ṣe. ibo ló ti rí yìí. sweet at mo kò bu eléyìí ṣègbè. má sweet at mi rárá má sweet at mi ṣọlá ìwọ kọ́ ló ń ṣe ọbẹ̀ ibo ló gbé ọbẹ̀ sí ṣé ló ṣe é ló gbé síbì eh, ọbẹ̀ tí mo sè lánàá yẹn mo ní mo ṣọlá òun parọ́ fún mi. rárá mi parọ́ fún mi. so gift ni ọbẹ̀ àbí ọbẹ̀ ni gift tó ń gbé wá fún ẹ sọ̀rọ̀ jẹ́ kó yé mi náà. o ní explanation o ní explanation kankan parọ́ fún mi parọ́ fún mi. mí ní next week so mo dẹ̀ need láti lò Eh? eh? o ṣe kí ni o sọ Hey! ṣó fẹ́ sọ mí lárun kù ni èyí ọmọ aráyé ẹni kà ó ẹni kà ó tó bá jẹ́ pé níjọ́ tó wá sọ́dọ̀ mi ipò onídìí nǹkan tí mo wá sọ fún ẹ pé mi ò ní tó dẹ̀ mọ̀ pé mo ní eh, ṣé o ò ní sọ mí dé ọ̀hún wá sọ mi pé góòdì sọnù ṣé mo lọ jalè ra gold ni wàá wà kò sọ̀rọ̀ ó yá wa ni ní o sí jà eléyìí ò ṣe pé mò ń bá ẹjà bí mò ń kanra mọ́ ẹ bá mi wá final bá mi wá ní o. Ah. mo ti gbọ́ ṣàbá mi wá yóò nípa alákọ̀ọ́bá mi wá ni. lọ jí góòdì lọ́jà tí mo fowó iyebíye rà. àkúrà wa ó tẹ̀ ti ó tẹ̀ ti bẹ́ẹ̀ yẹn ṣó ó ti dá mi ò gbé ọ̀rẹ́ wá bá ẹ o trinket mi dà gbogbo jewelry mi dà. ṣọlá ní sùúrù fún mi ní sùúrù fún mi ẹ máa bẹ́ẹ̀ wà mo kò sọ pé mo misplace ẹni torí Ọlọ́run mo fi bẹ́ẹ̀ ò dé jọ. ẹ kí má bínú kí má bínú ìwọ náà wo ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ẹ̀ tó ń dùn ẹ ṣó fẹ́ sọ mí di olórí burúkú ni ṣó fẹ́ sọ mí di olórí burúkú ìwọ ọmọbìnrin yìí. Ah ojú kòkòrò tó ń bá ẹ bọ̀ láti kékeré òun náà ló tún bá ẹ dì sìn òun gun mọ́tò mọ́ fẹsẹ̀ rìn gbogbo nǹkan tí máṣe àtìrà ó ṣàmọ́ máa wọ̀ ẹ́ lójú wọ̀ ẹ́ lójú wọ̀ ẹ́ kókókókó tó bá wá jẹ́ nítorí ọbẹ̀ ọbẹ̀ òṣì ọbẹ̀ ránà tó ń sè fún mi di ọbẹ̀ ẹmu má bá mi sí ọbẹ̀ mọ́. ṣọlá kí n má bẹ sí ọbẹ̀. di ọbẹ̀ ẹmu èmi gan fúnra mi mo mọ̀ pé mò ń risk life mi ni láti máa sọ fún ẹ pé kó máa sí ọbẹ̀ tèmi àtọkọ mi ń jẹ because mo mọ̀ pé wàá ti máa fi oògùn oògùn ìfẹ́ wàá ti máa fi sínú ọbẹ̀ fèmi àtọkọ mi jẹ mi ò mọ̀ bóyá o ti ń ba tèmi jẹ́ díẹ̀díẹ̀ bọ̀ tí mi ò mọ̀ ṣáà wọlé mi ò bẹ́ rojọ́ o mi ò bẹ́ rojọ́ o wọ́n ní kó kó ẹrù mi bọ́ọ̀sì tá a wá bá mi. kémi má sí ọbẹ̀ mi mo ní mo misplace jewelry ni má bẹ́ẹ̀ wà níjọ́ wo má bẹ́ẹ̀ wà. níjọ́ wo. o fún mi little time má bẹ́ẹ̀ wà wo tí bá tún máa padà wá síbí báyìí tí bá tún máa padà wá síbí báyìí ẹ dúró o tí bá tún máa padà wá síbí báyìí gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ èmi pẹ̀lú ẹ̀. ṣe rí wèrè èèyàn ló máa sọ pé orí ọ̀rọ̀ ló ń bá òun ò bá ìdí ẹ̀ wo bẹ́ẹ̀ ṣe ń fà látàrí mò ń gbọ́n bẹ́ẹ̀ yẹn ṣe rí ẹ̀rọ àmà sọ̀rọ̀ síra yín torí mi ẹ gbọ́ bí olórin kan ṣe kọ́ ni ó ní rọra sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sọ̀rọ̀ máyà lásọ tán ọ̀rọ̀ làkùkọ́ sọ lásọ ju kò yé so gbogbo nǹkan tẹ́ bá máa ṣe ẹ máa ṣe torí ọjọ́ mi ẹ̀yin náà. ẹ jọ ẹgbẹ́ gbogbo ẹni yín sọ̀hún ta ló ń sọ̀rọ̀ níbi tẹ́ ń dá sí ẹ kó gbogbo òṣì síwájú ẹ̀yin àti tani ẹ jọ nítorí ọlọ́run nítorí ọlọ́run mo fi bẹ̀yẹn má dá sọ̀rọ̀ mi by the time I finish with you ṣó ń gbọ́ mi you will reduce to nothing ṣó ti gbọ́ ẹ bá kẹ́dùn nonsense. ó yẹ kí bí olú ọ̀yẹ́ kẹ́ máa rú èèyàn kẹ́ máa máa gbà kan lọ́wọ́ ẹ̀yin náà ìwé ẹsẹ̀ bí ẹsẹ̀ pẹ́pẹ́ yẹ. báwo lẹ ṣe respect tó kàn sọ. tọkọtọ yẹ dá sọ̀rọ̀ kàkẹ́ bẹ̀ yẹn ń kan ẹ jókòó lé gbogbo. mo ti yẹ bi ọjẹ bi ó yẹ kó fokùn sí ọlọ́run kọ́ máa wọ́ ọ lọ yìí mo dá sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ dókú bàbá ẹlòmíràn tó máa sọ kókò sí kó tó tókù bàbá o. bẹ́ẹ̀ni ìgbà yín fi eléyìí tó láwọ gbogbo nǹkan tó bá wù ẹ́ ni kò fi sí. àmàlà tí mò ń wojú ẹ yìí gan ó ti ń fún mi ní inspiration láti jẹ gbogbo ẹ̀tọ́ rárá o. <laughs> no problem. <laughs> mo sọ ọ́ dàbí pé mo ẹnu mi pọ̀. bá a ẹ níbi bó ṣe yẹ lọ o <laughs> àwa náà nílé o ó lè yàtọ̀ sí àwọn pẹ̀lú kan tá yìí. jẹ oúnjẹ ọ̀rẹ́. jẹ bùnmi. ṣé ìgbà tí ìwọ náà fẹ́ ọ ẹ mi ò mọ yìí o ṣe. ìtasọ́sọ́ ẹ̀ gan-an lásán ó ti fẹ́ yó èmi o èmi ti fẹ́ yó ọ̀rẹ́ o. mi ò sọ fún ẹ ó yẹ kí n bu ọbẹ̀ yẹn sórí ẹ̀ ní kí n lè máa dùn ẹ. ó ga jù ó ga jù ó ga jù. Ah. Hmm. Hmm. mi ò sọ fún ẹ. Hmm? Sure, okay. No, ó wà oh, alright. Ó ah. wà hmm. oh, alright, kò ní problem. In fact, gbogbo nǹkan nínú ọ̀tún wọn sì ni ata ò pọ̀ jù, tomato pọ̀ jù, maggi ò pọ̀ okay, go. wà problem tí mo ní ni pé mo But Ìgbà tí mo débí the mo rántí ojú ọbẹ̀ tí mo rí in fact ó jẹ́ kí n the káyìdè for mo kàn ṣàtìyẹ tọwọ́ bọ̀ àmàlà ni mo fi sẹ́nu tán mo rántí páànù wa ọbẹ̀ yín dùn gan ẹ̀ ń sí ọbẹ̀ o ẹ̀ ń sí ọbẹ̀ o bọ́ọ̀rẹ́ mi ṣe ròyìn ẹni mo ṣe bá ọlọ́bẹ̀ rí <laughs> jésù ọ̀rẹ́ ọmọ hmm? tó ṣẹlẹ̀ kò yé mi. bó ti ròyìn ni mo ṣe bá. mo ṣàlàyé fún ẹ. oúnjẹ yìí ó ti dùn jù. wúmà ó gùd. ṣé tí lọ ni. ẹ ẹ mi ti fẹ́ máa lọ mo ti fẹ́ máa lọ àwẹ̀ tí mo rántí mi ń dùn mí gan-an ṣe ah, but ká bá sọ nípa pé èèyàn ń sí ọbẹ̀ kò sẹ́lẹ́gbẹ́ yín gbogbo country ẹnu ṣé ìgbà tẹ wà ń kékeré ọbẹ̀ ni mọ́mì yín ń ta àwọn tó máa ń tẹ̀bà ládùúgbò yìí tí ò náà ń ta. ọwọ́ wọn lẹ mú ọwọ́ wọn lẹ mú bí ọba jẹ òkú ní fẹ́ẹ́ filẹ̀. ọ̀rẹ́ kò pè mí lẹ́tà ṣe tí wọ́n pè mí ṣé tó máa padà wá ṣá. mo ń padà bọ àwẹ̀ tí mo gbà yẹn ni mo rántí ni mo ṣe ń lọ ọbẹ̀ yìí dùn gan bó ṣe ròyìn yìí ni mo ṣe bá ẹ ṣe gan ẹ má wọrí ok. o lọ pé lọ pé kó padà wá kò ṣe ní padà wá nígbà tó fi gbogbo ìyọlé já ọbẹ̀ tán ní wá ṣé ìyàwó ní àbí sanwó ná ṣé ìyàwó lọ ni. Okay. oúnjẹ wo ló ṣe wá lónìí. oúnjẹ. yọ. mi ò gbọ́njẹ kankan wá sára. kí ló dé. ṣé mo bẹ ṣe ń ṣe ní ọ́fíìsì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó kò yé mi mi understand so mo fi pẹ̀lú àìní stress náà lè tí mo gbọ́ àwọn ọmọ so mo decide láti stay off tí mo dẹ̀ ti believe pé ọ̀dọ̀ ẹni hope wà. ẹ kí mo lè rí jẹ náà kí mo lè rí jẹ ẹ. Hmm, maybe kí bá yín lọ sí nearest eatery ẹ lọ get anything tẹ bá nídìí wa. yeah but as from today on just take it as your responsibility mind you. Alright, no problem sir since dem sọ fún mi nísìnyí. stupid anything tó bá rà jọ ṣàtẹ̀sí jẹun náà. ìwé ẹlẹ́dàá mi mo ti wá tẹpo báyìí hmm, mi wá fi àbùkù mi mọ́ nílé ọkọ mi nìkan ó tún wá lọ jẹ́ lójú aráàta lójú ọ̀rẹ́ ọkọ mi ìwé lè dà mí ojú wo ni mo fẹ́ ṣe gbogbo eléyìí dáa lóhùn dẹ̀ ṣàánú mi ìjọ ọmọkùnrin yìí má ti lè dà mí lóhùn báyìí ah, kó tó bá má ti dé bójú má ti dé bá mú nìyẹn abẹ náà ni àbí. change sí mi lẹ́nu ọjọ́ mẹ́ta mi ò wá dé. ṣé torí nǹkan tó ṣe oh, ṣé torí nǹkan tó ṣe jí mi nìyẹn. Mm, mo fẹ́ fẹ́ yanjú ilé ẹ̀kọ́ náà náà ni. yanjú kí ni ṣé ìwà gidi ni wọ́n wù ni ìgbọ́ tó ti ń se ọbẹ̀ tó dùn tẹ́lẹ̀ ló wá di kó máa se ọbẹ̀ tí ò nítumọ̀ ọbẹ̀ tí wọ́n lè gbé fún ajá gan kó jẹ ọbẹ̀ tó jẹ́ pé tí wèrè kan bá bù sẹ́nu aṣọ ẹ pé pẹ́ tí wèrè yẹn kò bá wà kẹ́fù aṣọ haúsá lórí ọbẹ̀ burúkú tó ń ṣe ọbẹ̀ òṣì ọbẹ̀ ìyà ṣòbìnrin ni wọ́n yìí ṣá ìdúgba ah, mi ti fún un nígbà tí mo fi owó ṣe ìgbéyàwó tí mo fi gbé ẹ wọnú ilé yìí mo tún náwó lé ẹ lórí kó o lè fún mi ní nǹkan tí mo fẹ́ still náà o múnú mi dùn kàkà bẹ́ẹ̀ o tún bà mí nínú jẹ́ ni wò má tiẹ̀ lù rárá rárá sórí màá yọwọ́ sí ẹ tó o ní láìkẹ́ rárá rárá. mo ṣẹjú èmi náà ìyẹn understand ó ní láti jẹ́ pé bóyá owó mi owó mi bóyá òun change sọ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wọ́n mú ọmọ nǹkan tó ń ṣe é màjí kan tó jẹ́ pé tó bá sí ọbẹ̀ tẹ́lẹ̀ ó wà alright níwájú pé kò sí ọbẹ̀ kọ́ má lè fún yàn kẹta kọ́ má lè fún yàn kẹta jẹ màjí ọbẹ̀ jágbàjágbà ọbẹ̀ òṣì ọbẹ̀ ìyà ọbẹ̀ tí ó lálùbáríkà wàá wá sí ọbẹ̀ kò ní ní taste kò ní ní nǹkan kọ́kọ́ máa taste sàwàṣá. kíkẹ́ yìí sì náà ṣó ti wá lè tó èyí jẹ́ ká ṣètò kínní àníkẹ́ play ah. ìyàwó ẹ̀ṣà ni mo jẹ́. ṣètò kínní sẹ́tù kí ni àjọ torí ọlọ́run ṣé o rí èṣù rí ṣá o ò rí rí ǹjẹ́ o mọ bó ṣe ga tó ṣe pìtì tí o bá fẹ́ rí èṣù tàbí kó o mọ gíga tó ẹ̀ jọ torí ọlọ́run torí ọlọ́run àtorí ìyá ẹ̀ mo fi bẹ̀ má fọwọ́ kàn mí. sí ọ̀dọ̀ mẹkáníìkì fẹ́ lọ gbé mọ́tò mẹ́ ẹ ṣe gan mo dúpẹ́ ẹ bọ ṣé kò sí táàrí yín ní ilé wa mọ́. ilé yín òun lè sọ bẹ́ẹ̀ yẹn ah, ẹ lè rí mi ilé yín ilé yín kẹ ẹ wò mo wá bá ìyàwó yín wípé kó yá mi ní jewelry ẹ pé mo fẹ́ lò lọ sí pàtí. Mo bá sọ pé mo misplace jewelry yẹn ṣẹ̀dẹ̀ máa wá wò mi ò misplace jewelry rárá o mo kàn fi test ẹ̀ ni kò wá sí èbú tọrẹ mi ò bù mí tán kò sí èpè tí ò gbé mi ṣẹ́ tán ṣé mọ̀ pé àwọn àgbàlagbà sọ pé ọ̀rọ̀ ló máa mọ́rọ̀ wá ǹjẹ́ èyí mọ̀ pé gbogbo ọbẹ̀ tẹ́ máa ń jẹ nílé yín pátápátá wípé mi ni máa ń ṣe fún. it's a lie. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. tí mò ń jẹ. tó bá sọ fún mi pé ẹ fẹ́ jẹ ẹ̀fọ́ lénìí màá bá ṣe bí mo ṣe ń bá ṣe sínú kúlà ni mo ṣe ń bá ṣe sínú agolo bonvita tí n bá gbé pàdé ẹ lọ́jà màá gbé pàdé ẹ ní itri tí n bá gbé pàdé ẹ ń bẹ mo lè gbé anywhere ni mo ti ń gbé lọ fún. so ìyẹn ni pé ṣọlá ń dọ́rù nǹkan tó tó báyìí wò. Ah. ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló wá kó fi san fún mi ẹ dá mi lóhùn kẹ̀dẹ̀ máa wá wò ó ẹ kò lè tó bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ṣẹ́rí bí èmi náà ṣe wà yìí èmi náà mọ nǹkan kan ṣe tẹ́lẹ̀ ah kódà mi ò lè gbómi kaná ọkọ mi ló kọ́ mi bó ṣe ń ṣe everything ẹ̀bẹ̀ kan ni máa fẹ́ bẹ̀yìn o ẹ má sọ fún mi pé ẹ fẹ́ lé ọ̀rẹ́ mi lọ ẹ má ṣe yẹn ẹ fi sùúrù ṣe é ni ẹ̀yin náà lè máa kọ́ bí ò ṣe mọ̀ ọ́ ṣe yẹn ẹ máa sọ fún pé báyìí ló ṣe máa ṣe báyìí ló ṣe máa ṣe ẹ ṣáà ní sùúrù ṣó sì yé yín kí ẹ lè máa wá wo ìkejì ẹ̀rẹ̀ lélẹ̀ mò ń di kiri ni mi fi ṣe nǹkan kan ẹ gbà. ok. kò sọnù wọn kàn ń gbé jáde nítorí irú nǹkan báyìí nù. so nǹkan tó fàjà ni. bẹ́ẹ̀ni. ah ṣọlá gbádùn mi tó ti bá délé. ẹ̀sán àmì sùúrù ẹ̀mí sùúrù. darling. Ṣọlá. Sweetheart. Kí ló ń ṣe? Mo mo fẹ́ dáná fún ẹ. Ìwọ fẹ́ dáná fún mi. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra adìyẹ. Gbogbo bó ṣe ń lọ tó ń ṣe ọbẹ̀ tó ń gbé ọbẹ̀ wá fún ẹ láti ta gbogbo ẹ̀ pátá ni mo ti gbọ́. Ọlọ́run ní wú ẹ fún mi. Torí kí mo ṣe wú ẹ yẹn. Ṣé ló dàbí pé kí n máa kun ẹ torí kò sí kò sí ìkọ̀kọ̀ tí mi ò fi lè nà ẹ́ pa níbi tí mo ń bí i dé sí ẹ. Bẹ́ẹ̀ ah, kìkì ni easy. Ṣòdẹ ni pé wọ́n ṣe oúnjẹ fún ẹ láti ta ni. Ah! Oh tinú mi ti dùn àti rí ẹ ti tú ọ̀rẹ́ ẹ ló ń sọ fún mi. ojú gbà mí ti fún ẹ tí o bá ṣe ọ̀rẹ́ ẹ tó gbé mi tó gbé mi délé mechanic ló tú àṣírí ẹ sí mi lọ́wọ́ ọ̀rẹ́ ẹ ló sọ gbogbo àṣírí yẹn fún mi àgbà tó lọ́run dẹ̀ máa ṣe torí mi tẹ́lẹ̀dá mi tí kò padà lẹ́yìn mi òun ló ní kọ́rọ̀ góòdì dájálẹ̀ láàrin ẹ̀yin méjèèjì wò ó ẹ wà nù mọ́tò tó bá tètè lọ gbé wọ́n máa gbé lọ ni and I don't give a damn ah ìbá má jẹ́wọ́ ìbá má jẹ́wọ́ ọ̀rẹ́ ò nídìí go there for your information ó kàn fẹ́ fi test ẹni pé ókè o ẹni tí òun ràn lọ́wọ́ ṣé yẹn gan rẹ́dí àti ràn òun lọ́wọ́ ló ṣe parọ́ fún ẹ pé gold ẹ sọnù gold ò sọnù o ó kàn fi test ẹni and o dẹ̀ fail woefully ah ojúgbà mi ti fún ẹ ṣọlá ṣé wọ́n kọ́ ẹni àbí wọ́n kọ́ ẹ àbí wọ́n lò dúró gba ẹ̀kọ́ sọ fún mi èmi ni mi ìgbẹ́ kan mo mọ̀ pé èmi ni mi ìgbẹ́ kan tó torí ọlọ́kọ mi pa mí sílé pa mí síta ṣàánú mi má yẹ ká ṣe rí mi tú síta. ṣòrí látijọ́ tí mo ti fẹ́ ẹ sínú ilé òní nínú mi bàjẹ́ jù àti àárọ̀ tọmọ yẹn ti sọ fún mi wágò àtàárọ̀ yẹn nínú mi ti bàjẹ́ up to this present moment ṣọlá ṣe ló dàbí pé kí n fọ́ pọ́ọ̀tù mọ́ ẹ pa mí sílé má mi mi ìfẹ́ kí lèmi tú náà ni mi ìfẹ́ fún mi ìfẹ́ mi ìfẹ́ kó lọ máa wò ta ni torí bẹ́ẹ̀ ni mo ṣe dàbí ọgbọ́n jọ nítorí ọlọ́run gbà tó ti jẹ́ wípé mi ò mọ ọbẹ̀ yìí ṣe náà kò dé sí nǹkan tí mo lè ṣe mo fẹ́ máa try láti máa ṣe oúnjẹ gidi sọ́kọ mi lẹ́nu ìwọ náà dẹ̀ mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ yìí. ṣé mo pé àwọn àgbàlagbà máa ń sọ pé ilé oko ilé ẹ̀kọ́ ni ṣẹ́rí bí èmi náà ṣe wà yìí èmi náà mọ nǹkan kan ṣe tẹ́lẹ̀ ah kódà mi ò lè gbómi kaná ọkọ mi ló kọ́ mi bó ṣe ń ṣe everything. sórí ilé ọkọ ilé ẹ̀kọ́ tó sọ yẹn the same thing ni ọ̀rẹ́ ẹ sọ fún mi. ṣọlá ṣọlá ṣọlá ìbá má jẹ́wọ́ mo ti wà ókè o o ò lè wà ókè o mo ti wà ókè ọ̀rẹ́ àti kò jẹ́. ọmọ ọkọ tó wà lọ́kàn ni ẹ ti rò bí á irú oúnjẹ tẹ jẹ the last time tẹ wá sílé wa mo lè fẹ́ jẹ ṣùgbọ́n èyí náà ló jẹ ọbẹ̀ ẹ tọ̀ o ẹ fún mi ní tíráyà ẹ máa sọ tó bá ti tó yín o. ó ó ti wà ókè. ẹ ṣọ. dọ́wọ́ bí yọ dánwò. ọlọ́bẹ̀ ló lọ́kọ. ṣé ìran yẹn ti tó yín. ìfà tó ti pọ̀ jù. ẹ má lè jẹ bẹ́ẹ̀ this time around i'm very very sure. dánwò òun ló kúkú bí ìyá ọ̀kẹ́rẹ́. ọ̀rẹ́ kó jẹ́ kó jẹ́ kó jẹ́ kó jẹ́ ṣúgà ṣé kí bẹ́ẹ̀ bù díẹ̀ sẹ́yìn. àmọ́ bọ́ọ̀dẹ́ fi O gade, o gade. Ah. Hum. hum. Meu, só como é? Hum. Uncle, chamar látàjú ni. kò látàjú gbogbo ẹ̀ ló wà òkè ó bára mu gan-an ẹ lọ oúnjẹ yìí lọ́wọ́ ẹ̀ torí máa ní tẹ̀sí láti máa wá láti òdìdí ilé mi kí máa wá jẹun ní ọ̀dọ̀ olóúnjẹ yẹn o ó mú oúnjẹ sì bàjẹ́ o. ọkùnkè báwo lè ṣe embarrass mi báyìí èmi personally ni mo ṣe oúnjẹ tẹ́ ẹ jẹ yìí. ó ṣe wọ ìwà sírú ọbẹ̀ yìí ìwọ adé hmm? ń gbọ́ òun ló ṣe. òun ló ṣe o. ló ṣe ọbẹ̀ yìí. òun ni o. <laughs> ẹ̀dá ò lárò pé. kò lárò pé o. ìwọ ṣọlá lóòótọ́ ẹ gbé mi bẹ́ẹ̀ yẹn ní kí n wá jẹ wọ́n nídìí tí mi ṣe yọ sí yìí the other day tí mo wá síbí tó bá mọ bí ọkọ ẹ yìí bó ṣe ròyìn tó kí n tó débí ìyàwó mi mò ń jẹ sí o ìyàwó mi mò ń jẹ sí o ìyàwó mi mò ń jẹ gbọ́ o kò sẹ́ni tó mò ń jẹ gbọ́ tó o àwa débí lóòótọ́ òun ọbẹ̀ dáa lóòótọ́ òun ọbẹ̀ dáa àwọn afọ́njẹ sẹ́nu ìṣèlú dàbẹ́ ni pé iyọ̀ gangan òun ló gbé síwájú mi ṣó o fẹ́ pa mí ni àbò fẹ́ sẹ̀jẹ̀ mi domi mo ti lọ sọ pé tó níye iyọ̀ tí dókítà ló gbọ́dọ̀ wà nínú ayé èèyàn kí n dẹ̀ gbé yọ̀ síwájú kí n máa jẹ́ wẹ́ mo ti máa ń béèrè ẹ máa ń béèrè ẹ lọ́wọ́ ọkọ ẹ pé báwo ló ṣe jẹ́ báwo mo expect kí ọkọ ẹ sọ fún mi pé òun ti lé ẹ dànù bẹ́ẹ̀ ni ìyàwó tó bá wà nínú ilé tí ò bá mọ bí wọ́n ṣe ń se ọbẹ̀ kì í ṣèyàwó gidi. bá mi sọ fún un àsìkò tá a wà yìí obìnrin tó bá wà nílé ọkọ tí ò bá mọ bẹ́ẹ̀ ṣe ah, ah. wọ́n ti gbọ́kọ ẹ̀ mọ́ lọ́wọ́ tán àti pé obìnrin tí ò bá mọ bẹ́ẹ̀ ṣe kò méré ṣe simple arithmetic ni tó o bá ti mọ bẹ́ẹ̀ ṣe ò lè méré ṣe. ẹ ṣe sọ fún mi ń jọ kìnní àná tẹ wá tẹ ẹ lò wípé ọbẹ̀ mi ló lè yín lọ. lẹ́yìn tó fẹ́ lórí mi fẹ́ dalé ẹ̀rú ọ̀nà àti mo ti wá tẹ̀sí tó yẹ wò tí kò wù mí kó ń jẹ ìtàn nínú apọ́ everyday ni màmá wá sílé yín sìn in fact ìwọ gọlé yẹ kó máa pè ní ṣọlá ṣọkọyọkọtọ. adá fún ẹ ọ̀rẹ́ my dear ṣé wọn náà ti wá rí nǹkan tí mo sọ fún ẹ sí nígbà tí mo sọ fún ẹ pé ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣé o ti rí. ẹ dáhùn láròó pé ẹ dáhùn láròó pé. ṣé nígbà tí obìnrin wá rí tiwa ń dùn lẹ́nu ní báyìí ṣé ẹ ní máa tẹ́tì wa mọ́ nínú ilé pé ẹ fẹ́ gbé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ yàmàyàmà yẹn wọlé. tó bá dánwò gbogbo àgbè tí mo ti dóúnjẹ kò tí mo lè confam tí mo fún ẹ ní pass mark wọn ò bí dáko tó gbóbìnrin mi mọ kárí tẹ́lẹ̀ ni màá ẹ̀kọ́ rẹ̀ jẹ́ láti fẹ́ méjì mẹ́ta kó tẹ̀sí wọn wọnú ilé kó fi tírẹ́tì nẹ̀ kó lè jáde ìjọba mọ bẹ̀ sí èmi wọn kọjá kan dáa dúró ìyẹn lè bá fún ní táìtù tí mo fún ẹ but for now ṣọlá mi ì ní pé èjọ lábọ́ tí n bá ti sọ pé ṣọkọ yọkọ.